In the name of Jesus. Olúwa a fẹ́ gba àwọn èèyàn rẹ̀. Lord, we want to teach your word. A bẹ̀ kí o fún wọn ní We pray that you give our listeners understanding. Ní orúkọ Jésù lọ. In the name of Jesus. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi. Friends. Mo fẹ́ kó tẹ́tí láti gbọ́ ìgbìyànjú yìí. I want you to listen to this exhortation.

tó o bá onígbàgbọ́ ó ti tán ó ti yá bẹ̀rẹ̀ sí múra sílẹ̀ fún Jésù. because if you are a believer you should be getting ready for the return of Jesus now. tó o bá jẹ́ kí ṣe onígbàgbọ́ wàá se onigbagbo ìbẹ̀rẹ̀ and you that is not a Christian you probably have a feeling that the end is at hand. wàá bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ tó tó ìparun ń bọ̀ and you should also begin to prepare because destruction is coming to the world. hallelujah. praise the Lord. àní bí Jésù fi hàn wá pé. Jesus Christ has revealed to us. àwọn àmì kan wà tá a There shall be some signs of the end. Tí a bá sì rí àwọn àmì wọ̀nyí. And he said when we begin to see these signs. ojú wa sókè. We should lift up our eyes. ìgbà wa ti súnmọ́ ìfúnni. Because our redemption draweth near. Hallelujah. Praise the Lord. ìwé In the book of Luke. Orí Chapter twenty-one. Ibẹ̀ ni màá ti kọ́kọ́ that's where I'm going to read from now. From verse twenty-five. And there shall be signs in the sun. Àmì àmì yóò sì wà ní oòrùn àti ní òṣùpá. And in the moon. Àti ní ìràwọ̀. And in the stars. Àti lórí ilẹ̀ ayé. And upon the earth. Ìdààmú fún àwọn orílẹ̀-èdè. Distress of nations. Nítorí ìpáyà àti ariwo. With perplexity. àyà àwọn ènìyàn The seas and the waves roaring. Fún Men's heart feeling for fear. at the ìrètí nǹkan wọn And for looking after those things which are coming on the earth. agbára ọ̀run For the powers of heaven shall be shaken. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. torí we want to show you the signs that are coming to pass on the earth now. I'm going to approach this in two ways. a ó sọ nípa àmì tí a fojú ara wa ń rí lórí ayé. we are going to talk about the signs that we can observe on the earth. gbogbo àwọn àwọn ìjọba gbogbo ti bẹ̀rẹ̀ sí fi ojú wọn rí báyìí. wherein all kinds of governments are experiencing this. tí àwa náà ń kà nínú ìwé ìròyìn gbogbo. and which we also read in the newspaper. tàbí mọ̀ pé lóòótọ́ ìgbẹ̀yìn ayé nìyí. and by this we know for sure that the end is at hand. nínú ìwàásù tí a tún ìgbẹ̀yìn ní èyí tó ń bọ̀. in the second part. èyí lè j ọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ o which can be next week a ó sọ ní gbogbo àwọn àmì ohun tí ó ti bẹ̀rẹ̀ sí ń nínú ẹ̀mí. then we'll begin to talk about the signs that are happening in the spiritual world. tó pé yóò sọ pé àwọn agbára ọ̀run ni a ó mì tìtì. because the Bible says the powers of the heavens shall be shaken. akọ nínú ìwé ọdún nínú ìwé jẹ́lifẹ̀. for it is written in the word of God. pé Olúwa sọ pé òun ti kọ́kọ́ mi ayé ní ìgbà kan o. that God says that the world have the earth has been shaken before. onígbọ́n ní ìgbẹ̀ but the one in the end that is to come. Ìṣe ayé nìkan ló máa mì. He the earth alone is not what shall be shaken. Òun yóò mì ọ̀run pẹ̀lú. But the heavens also shall be shaken. Ìyẹn ni a fi sọ ni Jésù ṣe sọ bẹ́ẹ̀ o. That's what Jesus himself said. Jésù sọ pé àwọn agbára ọ̀run ni a ó mì tìtì. That's why he said the powers of the heavens shall be shaken. Kí ni ìtumọ̀ eléyìí? What does this mean? Nítorí ní ìgbẹ̀yà ìta ló ń bọ̀ ìṣẹ́. Because in this end of time rántí nígbà ayé Noah o. Remember in the days of Noah. Nígbà tí Ọlọ́run sọ pé ayé ti burú jáì. When God said there was so much wickedness on the face of the earth. Ọlọ́run ṣe. What did God do? Ó pa àwọn ènìyàn ẹlẹ́mìí rẹ́ lórí ilẹ̀ He destroyed man from off the face of the earth. Ó sì tún pa gbogbo ohun tó jẹ́ ẹlẹ́ran ara rẹ̀. And he destroyed all animals also. Ṣùgbọ́n wọ́n náà lọ wòye. But consider this kí ló máa ń fa gbogbo ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn. what is the cause of all the sin? èṣù àti àwọn ìlú èṣù ló ń sọ èrò búburú sọ́kàn àwọn ènìyàn. and all evil spirits that suggest evil ideas. àwọn èèyàn tí àwọn èèyàn tó sì ń ṣe gbogbo èrò èṣù wọ̀nyẹn. and these people that continue to do the works of the devil. àwọn ni nígbà náà. they are the ones that suffer ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ayé tá ló ń bọ̀ yìí o. but according to the word of God. olùsọ̀lọ́ sọ yóò ṣe ìṣe. what God has promised to do at the ó ní àwọn agbára ọ̀run gan òun yóò mì wọ́n títí. he said the powers of the heavens shall be shaken. àwọn wò lágbára ọ̀run tàbí yìí. what are these powers of the heavens. gbogbo àwọn ẹ̀mí èṣù gbogbo tó ń gbé nú ọ̀run wọ̀nyí la ó mì sílẹ̀. these are the spiritual hosts of wickedness in heaven. sílẹ̀. which are the cause of all the evil powers. àwọn ẹ̀mí èṣù tó ń dá these are out the evil spirits that cause evil behavior. And God says he will destroy them. Let's read what the Bible prophesies. And the nínú of àwọn nínú àfẹ́fẹ́. Were made known unto me and I saw them in the sky. They were moving from the east into the west. And they dressed in all colorful dresses ṣùgbọ́n nínú gbogbo wọ̀nyẹn o. but in all these ní ìgbẹ̀yìn wọn. at the end of that ni mo rí olùgbàlà Jésù Kristu. I saw the saviour Jesus Christ. òun náà sì wọ aṣọ funfun ó ní kọ́kọ́ ṣe olójú olówó aṣọ funfun. he was the only one that dressed in white. òun náà sì ń rìn láti inú ìlà oòrùn lọ sí ìwọ oòrùn. he also was walking from the east to the west. òun kan sọ fún mi pé bí mo ṣe rí wọn yẹn o. and the voice said unto me that as I saw them. ń lọ sí ìwọ oòrùn yẹn. going from east to the west. wọ́n tún padà bọ̀ o. and then they are coming back also. mo ṣe sọ mo ti gbọ́ pé wọ́n ti padà bọ̀ wọ́n ti padà bọ̀ yẹn sẹ́. and as I heard this. mo tún wo ìlà oòrùn. I looked at the wind. mo tún rí wọn tó ń bọ̀ nínú afẹ́fẹ́ and I saw them moving in the sky. mo wá ń retí ìgbà tí olùgbà yóò ti yọ. and I was waiting for the return of Jesus the second time. mo ń retí ìgbà tí olùgbàlà olùgbàlà mi yóò ní yọ ní ìgbà tó jù kẹ́. I was waiting for the Lord to appear the second time. kí ni àlá fi hàn mí? What was the dream telling me? Olúwa ń fi hàn mí náà àlá yẹn pé the Lord was revealing to me that all of these evil spirits that have made themselves known upon this earth that has caused idol worship on the earth if you read stories in Yoruba. wọ́n sọ pé wọ́n lè sọ pé Ògún wọ́n lè sọ pé ẹnìkan tó ló ń jẹ́ Ògún nígbà kan. they they have a god they worship called Ògún. wọ́n ní onítọ̀hún bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn jẹ. they said he was a person who killed people. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bọ́ and they made him unto a God. wọ́n lè sọ pé ìkan jẹ́ Ṣàngó. they might have said there was somebody called Ṣàngó. wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nígbà kan ṣá. he was a mighty warrior. wọ́n nígbà náà lọ́wọ́ sì bẹ̀rẹ̀ sí ní bọ̀ náà bí òòṣà. and then they said because of his powers they began to worship him as a God. tó bá lọ wo ìdí gbogbo àwọn ohun tó pè ní òòṣà wọ̀nyí. but if you look at the reason. àwọn ẹ̀mí èṣù náà farahàn lórí ayé. you find out there were manifestations of evil spirits from the earth. many of them were not just human beings. wọ́n kàn lè sáré gbéra ara ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ búburú. they might have manifested in the body of human beings. bàtà wọn bá pa àwọn èèyàn bíi mẹ́ta mẹ́rin. after having done mighty evil wicked things. àwọn èèyàn tó wà lórí lẹ́bẹ̀ẹ́ sí ní bọ́ wọn. men who are on earth begin to worship them. wọ́n sọ wọ́n di òòṣà. they turn them into a god. wọ́n ní nǹkan oògùn. They called one Ògo. Wọ́n ní kan Ṣàngó. Another one is Ṣàngó. Wọ́n bẹ̀rẹ̀ sí ní epo sórí ọ̀rọ̀ òru sórí òkúta. And they will begin to worship them with palm oil on the rock. Àwọn wọ̀nyẹn ni wọ́n tún sọ pé wọ́n tún bẹ̀rẹ̀ sí àwọn ìlú èṣù ni wọ́n tún padà bọ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣe oríṣẹ́ ìlú ìlú bẹ́ẹ̀. These evil spirits are coming again the second time on the earth. Díẹ̀ tó fi di pé ìsọjí gbogbo àwọn ẹgbẹ́ òkùnkùn yẹn bẹ̀rẹ̀ sí ní And that's why you begin to see a revival of idolatry. Díẹ̀ tó o fi bẹ̀rẹ̀ sí ní revival of wickedness on the earth. ní bí ogún ọdún àbí ọgbọ̀n ọdún sẹ́yìn. in about twenty or thirty years ago. o gbọ́ ta pé wọ́n ń gbọ́mọgbọ́mọ pé wọ́n fọmọ́ ṣògùn owó wọn ọ̀gbọ́mọ̀ it was a rare occasion that people were kidnapping people to bring them to money. ó ìtàn it was like a story or a history. ṣùgbọ́n ní ìṣòro ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. but now it is back again. ní nǹkan bí ogún ọdún bí ọgbọ̀n sẹ́yìn sẹ́yìn. in about twenty to thirty years ago. sábà ń gbọ́ pé wọ́n kàn yàn mórí tó kó jalè. If we hear that they nailed people to the cross for stealing, a kàn ń gbọ́ bí ìtàn ni. It was it was not something that we did all the time. But now, wọ́n ti ti ń gbébọn ṣalè. It is armed robberies back again. Wọ́n ti ń kọ́ ẹ̀yìn wọn tó kù wọ́n tún kọ̀ wọ́n tún tàbọ̀ fún wọn. and they begin to kill robbers again. kí là ń sọ sẹ́yìn. what is it that we are telling you. àti gbogbo ẹ̀ṣẹ̀ búburú búburú tó ti dẹ̀ ní ìgbẹ̀yìn ayé ìkọjá lọ. of the evil things that were happening in the past. òun ló tún yí padà tó wá ń ṣe ìtọ́jú ìgbẹ̀yìn again at the end of time. òun ni bíbélì fi hàn wá yẹn. that's what the bible is telling us. pé ní ìgbẹ̀yìn ayé ìṣẹ́. that at the end of this time. a ó ṣe ìsọjí àwọn búburú wọ̀nyí náà. there is going to be a revival of wickedness and evil. gẹ́gẹ́ bí a ó tún ṣe ṣe ìsọjí Even as Jesus Christ also will have his own revival. For this is the harvest of the end of the world. We'll read this now. Hallelujah. Praise the Lord. Ẹja Let's read about this harvest in the Bible. In the book of Revelation. Chapter fourteen. We are told about a harvest of the world. Hallelujah. Praise the Lord. How is this going to happen? in in chapter fourteen láti ẹsẹ̀ ìkẹtàlá from verse thirteen jẹ́ kí n ṣe èdè láti ẹsẹ̀ ìkẹyìnlá. I will start from verse fourteen. ó ní mo sì wò sì kíyèsí. and I looked and behold àwọ̀ sọ́mọ̀ funfun kan. a white cloud. àti lórí àwọ̀ sọ́mọ̀ náà. and upon the cloud. ẹnìkan jókòó tí ó dàbí ọmọ ènìyàn. one striped like unto the son of man. tó ti adé wúrà lé orí rẹ̀. having on his head a golden crown. àti ìdòjé mímú. and in his hand a sharp sickle. Áńgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì jáde wá. And another angel came out of the temple. Níṣẹ́ ni òun rárá sí ẹni tí ó jókòó lórí ìyàwó sọ́mọ̀lù. Crying with a loud voice to him that sat on the cloud. Ṣé dòjé rẹ bọ̀? Trust in thy sickle and reap. Kí o sì máa kórè. And reap. Nítorí àkókò àti kórè dé. For the time is come for thee to reap. Nítorí ìkórè ayé ti gbó tán. For the harvest of the earth is ripe. Ẹni tó jókòó lórí àwọ̀sánmọ̀ náà sì tẹ̀dòjé rẹ̀ bọ orí ilẹ̀ ayé. That sat on the cloud trusting his sickle on the earth. Ó sì a sì ṣe ìkórè ilẹ̀ ayé. And the earth was reap. Hallelujah. Praise the Lord. Eléyìí ni ìkórè ti àwọn olódodo. This is the Uh, harvest of the righteous. Which will happen when Jesus is harvest the world. We who are Christians. We who will be raptured with Jesus. Èdè ìní ìkórè ayé o. Is the represent the harvest of the earth. Oníhùn yóò sọ fún àwọn áńgẹ́lì ní ìgbà kórè. The church shall say unto the angels in harvest time. Pé kí wọ́n mú àwọn ọmọ tí òun tẹ̀. That they should gather his own people. Into his own uh, gathering nípa àwọn olùṣèbúrú. and what did he say about evil workers? ó ní wọn yóò sì gba gbogbo àwọn olùṣèbúrú náà. said they shall be gathered also. a ó sì gbá wọn sínú ìbínú ọlọ́run. for they shall be gathered into the wrath of God. òun náà kọ nínú ìwé ìfihàn yìí. this is what said in the book of Revelation. And we're going to read it now. Láti ẹsẹ̀ ìkẹtàdínlógún yẹn o. So from verse seventeen. Orí ìkẹrìndá là ń kà. Of chapter fourteen of Revelation. Áńgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì tí ń bẹ ilé ọ̀run jáde wá. And another angel came out of the temple which is in heaven. Yóò ti dòjé nímú. He also having a sharp sickle. Áńgẹ́lì mìíràn sì ti ibi pẹpẹ jáde wá. And another angel came out from the altar. Ló ní agbára lórí iná. Which had power over fire. Ó sì ṣe é lé ohùn rárá sí ẹni tí ó jí. And cried with a loud cry to unto him that hath a sharp sickle, saying, Tẹ dòjé rẹ mímú bọ̀. Thrusting thy sharp sickle. Tí o sì rẹ́ àwọn igi àjàrà ayé. And gather the clusters of the vine of the earth. Nítorí àwọn èso rẹ̀ ti pọ́n. For her grapes are fully ripe. Ángẹ́lì náà sì tẹ rẹ̀ bọ̀ ilẹ̀ ayé. And the angel thrusting his sickle in the, end of the earth. Ó sì fi àjàrà ilẹ̀ ayé. And gather the vine of the earth. Ó sì kó o lọ sínú ìfúsì. And cast it into the great red winepress ìfúntì ńlá ìbínú Ọlọ́run. of the wrath of God. a sì tẹ ìfúntì náà and the winepress was trodden with. lẹ́yìn òde ìlú náà. without the city. ẹ̀jẹ̀ sì ti inú ìfúntì náà jáde. and blood came out of the winepress. àní títí dé okùn ìjánu ẹṣin ní jiná. even unto the horses bridles. tó ẹgbẹ̀jọ fúlọ́ngì by the space of a thousand and six hundred followers. Praise the Lord. Kí ni mò sọ yìí sẹ́yìn? What does the Bible say here? À sọ nípa ìkórè ayé. We are talking about the harvest of the world. Ìkórè ayé yìí ìgbẹ̀yìn ayé yìí là ń sọ yìí o. This is signifying the end of time. Òun ni Jésù fi ṣàlàyé tó fi ṣàpẹẹrẹ fún mi ní òsì àlá tí mo sọ fún yín. Wherein the Lord was talking to me in that dream. Pé bí àwọn ẹ̀mí èsì wọ̀nyẹn kọ́kọ́ ṣe wá ra irọ́ ń dá ẹgbẹ́ òkùnkùn gbogbo wọ̀nyẹn sílẹ̀. That even as all these evil spirits have influenced man to cause evil on the earth tí Jésù náà sì wá láti dá ìjọba ìjọba ìjọba Ọlọ́run sílẹ̀. And as Jesus also came to establish the kingdom of God on earth. Èyí jẹ́ ti àwọn ọmọlẹ́yìn Kristi. Which is those that Christians are partakers of. Wà á rí i pé ní ìgbẹ̀yìn ẹgbẹ̀rún ọdún mẹ́rin ni Jésù sì yẹ̀ wá. This happened after so many years. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí èṣù wọn ló dá oríṣiríṣi ẹ̀sìn asán After many of these evil spirits have established evil contrary religion. Bọ́lọ́run náà rán ọmọ bíbí rẹ̀ kan ṣo. God sent his only begotten son. láti fi ọ̀nà kan ṣo tó òun fi lélẹ̀ fáwọn ènìyàn hàn. come and establish the only way unto God. ṣùgbọ́n bíbélì sọ pé àwọn ọmọ ẹ̀mí èṣù yóò tún tún ayé yìí padà wálé èkejì. but the bible says that these evil spirits will come back to the earth again. Jésù náà yóò sì wá wá ní ìgbẹ̀yìn ayé yìí náà. and Jesus also will return at the end of time. eléyìí ni ìgbà ìkórè. for this is the harvest time. ní àkókò ìkórè yìí sẹ́. at this time of the harvest gbogbo yóò pọ̀ lórí ayé. there will be a lot of confusion upon the earth. oríṣiríṣi ẹ̀ṣẹ̀ yóò pọ̀ lórí ayé. there will be a lot of sin upon the earth. tí bíbélì sọ pé kí ife ayé kó lè kún. for the bible says that the cup of their wine press might be full. kí a ka ohun tí Ọlọ́run fẹ́ ṣe yìí. let us read about what God shall do. ní ìwé Genesis orí kẹẹ̀ẹ́dógún. in the book of Genesis chapter sixteen. ẹsẹ̀ ìdógún. chapter fifteen láti ẹsẹ̀ ìkẹtàlá from verse thirteen ọlọ́run sọ fún abraham nínú bíbélì the bible was talking to abraham god was talking to abraham ó sọ fún nípa pé àwọn ọmọ ìran abraham yóò padà wá jogún ilẹ̀ kínáànì yẹn o regarding how that god the children of abraham will possess the land of canaan ṣùgbọ́n ó ní kì í ṣe nísìnyí o. But he was telling him that it was not in his time. Ní ẹsẹ̀ kẹtàlá rẹ̀ ṣe. In verse thirteen. Ọlọ́run sọ fún Abraham. God was talking to Abraham. Láti ẹ eh, oríkèédógún ẹsẹ̀ kẹtàlá. In chapter fifteen verse thirteen. Ó ní òun sì wí fún Abraham pé. And he said unto Abraham. Mọ̀ nítòótọ́ pé. Know of a surety. Irú ọmọ rẹ yóò ṣe àlejò ní ilẹ̀ tí kìí ṣe tiwọn o. that thy seed shall be a stranger in a land that is not there. and shall and and shall serve them. wọ́n sì jẹ wọ́n ní ìyà ní irinwó ọdún. and they shall afflict them four hundred years. àti orílẹ̀-èdè náà pẹ̀lú tí wọn ó máa sìn. and also that nation whom they shall serve. yóò dálẹ́jọ́. will I judge. lẹ́yìn náà ni wọn ó sì jáde ti àwọn ti ọ̀rọ̀ ọ̀rọ̀ púpọ̀. And afterwards shall they come out with great substance. Oh, and thou shalt go to thy fathers in peace. Thou shalt be buried in a good old age. You know it's ìkẹrin. And in the fourth generation. Oh, they shall come hither again. For the why? nítorí ẹ̀ṣẹ̀ àwọn ará Amórì kò tíì kún. For the iniquity of the Amorites is not yet full. Hallelujah. Praise the Lord. Ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún ayé yìí náà nìyẹn. This is the same thing that God shall do for this world. Ọlọ́run ti pinnu ayé yìí fún àwa ọmọlẹ́yìn Kristi. For God has promised this world for Christians. Àwa ọmọlẹ́yìn Kristi ni yóò jogún ayé yìí sẹ́yìn. He said the righteous shall inherit the earth. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé ayé ní ìjọba ayé wọ̀nyí sẹ́. And those of you who call yourself the government of the world. Ẹ ẹ àtìgbà yẹn láì o. you have been given permission for now to do as you wish. àwa ọmọ lẹ́yìn Kristi fẹ́. but they who are Christians. àwa ni a ó jogún ayé yìí. shall inherit the earth. Ṣùgbọ́n nítorí pé ife wọn ò tí ì kún But because the cup of your iniquity is not filled yet. Ọlọ́run sì ń gbà wọ́n láyé. You still have a chance. Láti máa láti láti máa ṣe bó ṣe wù wọ́n. To rule. Ṣùgbọ́n kó lè kún torí pé ìgbà náà ti súnmọ́ sílé. But the time is at hand. Ọlọ́run yóò wá gba gbogbo àwọn ẹ̀mí èṣù láyè. Where God will give a chance to the evil spirit. Wọ́n lè wá mú ìbí tó lè wá mú ìbí náà wá pọ̀ sí lórí ayé iṣẹ́. To do all of their evil so that the God's anger shall be involved. Àní kí ẹ̀ṣẹ̀ wọn kí ó lè kún. And during this period the iniquity of the world shall be filled out. Báwo ni ẹ̀ṣẹ̀ wọn máa ṣe lè kún? How will this happen? Ọlọ́run yóò wá gba oríṣiríṣi ẹ̀ṣẹ̀ láyè tó máa ṣe lórí ayé. It is because there shall be a multiplication of sin upon the face of the earth. Ọlọ́run yóò wá gba God will allow allow Satan. Tó fi gbogbo àwọn ẹ̀mí èṣù tó ti tó èyí tó bá wùn ṣá kó tú wọn sílẹ̀ to release all of his evil forces upon the face of the earth. wọ́n pè kí wọ́n pa òṣèlú ayé kí wọ́n máa ṣe bó ṣe wọ́n. that they might perform as they wish. ìdí rẹ̀ tó fi jẹ́ ìkórè ìgbẹ̀yìn ayé nìyẹn. that's why this is the end and harvest of the world. gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ò gbọ́ rí. because all kinds of things that you are not even aware of. àbí tó tó pé wọ́n ń gbọ́ bí ìtàn bí ìtàn. or that you are listening to like a story. wàá tún wá máa rí ara rẹ rí nígbẹ̀yìn ayé yìí. you will begin to the because the sin of the world is still enough. Ọlọ́run fẹ́ gbà láyè mi o. And that's what God is going to allow to happen. Wọ́n náà lọ wò ó já tó kà fún ẹ ní ìwé ìfihàn. Let's read to you in the book of Revelation. Ti orí ìkẹfà chapter six. Ọlọ́run fẹ́ sọ nípa afẹ́ sọ nípa àwọn áńgẹ́lì búburú kan tọ́lọ́run fẹ́ tú There we are gonna read about some evil spirits that shall be released in the heaven. Wàá kí n jẹ́ tọ́lọ́run máa máa tú gbogbo àwọn ẹlẹ́ àwọn ẹlẹ́ àwọn ẹlẹ́. You might begin to ask why would God allow these evil spirits to be released? Àní kí ẹ̀ṣẹ̀ ayé ó lè kún. It is so that the iniquity of the earth shall be filled. Tọ́lọ́run tó lè payé yìí rẹ́. So that God shall be righteous in destroying this world. Ohun tó mú gbogbo wàhálà àti ìpọ́njú ẹ̀ máa pọ̀ sí ó láyé ènìyàn. For that that is the reason for the multiplication of of tails and trouble in the earth. yóò wá pọ̀ jáde. for it is written in the Bible. Nítorí pé ẹ̀ṣẹ̀ yóò pọ̀ púpọ̀. That because there shall be a multiplication of sin. Pé ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni yóò ṣákì. Because iniquity shall abound, the love of many shall wax for. Gbọ́ ìwọ arákùnrin tó ń gbọ́ mi. For you that is listening to me. Àti ìwọ arábìnrin tó ń gbọ́ mi. And you ladies and gentlemen. Ǹjẹ́ wọ́n fẹ́ kí ìfẹ́ rẹ sí Ọlọ́run kó ṣákìdì? Do you want your love for God to be to wax Nínú ìwé ìfihàn orí kẹfà. In the book of Revelation chapter six. Ní láti ẹsẹ̀ ìkẹsàn-án from verse 9. Onígbà tí ó sì ṣí èdìdí ìkarùn-ún. It says that when he had opened the fifth seal. Mo rí lábẹ́ pẹpẹ. I saw under the altar. Ọkàn àwọn tí a pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run. The souls of them that were slain for the word of God. Àti ẹ̀rí tí wọ́n dì mú. And for the testimony which they held. Wọ́n kígbe ní ohùn rárá wípé. And they cried with a loud voice saying. Yóò ti pẹ́ tó. How long, O Lord? Olúwa ẹni mímọ́ àtolóòtọ́. Holy and true. Ìwọ kì yóò ṣe ìdájọ́ kí o sì gbẹ̀san ìjẹ wa mọ́. Dost thou not judge and avenge our blood? Lára àwọn tí ń gbé ní orí ìyáyé. On them that dwell on the earth. Kí la sọ fún wọn? What was said unto them? Ó ní a fi aṣọ funfun fún gbogbo wọn And white robes was given unto every one of them. And it was said unto them. Kí wọ́n kí ó ní ìgbà náà. Yet for a little season. Títí iye àwọn ìránṣẹ́ ẹlẹ́gbẹ́ àti àwọn arákùnrin wọn tí a ó pa bí wọn yóò fi pé. until their fellow servants also and their brethren that should be killed as they were to be This is what the Bible says. You might have heard before. That in the past. àwọn ọmọlẹ́yìn kristi nígbà yẹn. some christians ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní a gé lórí nítorí ẹ̀sìn wọn. many christians were beheaded for their religion. àwọn bíi pétérù àti bíi pọ́ọ̀lù. people like peter and paul. gbogbo wọn ni a pa nítorí ẹ̀sìn jésù. they were martyrs for christianity. fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́sẹ̀yà ò rí rẹ̀ mọ́. for many years we never heard of such things. ṣùgbọ́n nísìnyí ó tún ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lójú ayé mi. it is coming back again upon the people of the earth. that's why we say the iniquity of the world shall be filled up wrong. Wọn yóò tún bẹ̀rẹ̀ sí ní ṣorí níbi iṣẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi. They shall begin to persecute Christians. pé wọn yóò sọ pé ẹ̀sìn tiwọn náà ní ẹ̀sìn tó tó. Because they will claim that their own religion is the right religion. Ohun tó fi ń gbọ́ pé wàhálà tí ń ṣẹlẹ̀ ní ọ̀nà ìlà oòrùn àbí ọ̀nà ìwọ̀ oòrùn nìyẹn. And that is where you are beginning to hear of rumbles in the region. Àbí lọ́nà àríwá pé wọ́n ti tilẹ̀ sí ní bá That is the northern in the northern part Christians are being persecuted. Why is it? túbọ̀ padà sí ayé. For all of these spirits that did those things in the past shall be unleashed upon the earth again. Ìgbà tí wọ́n bá tún bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi. And when they shall begin to persecute Christians. Ìyẹn fi hàn ẹ́ pé ìgbẹ̀yìn ayé ti dé o. That signifies unto us at the end of the world. Hallelujah. Praise the Lord. Ilé tọ́lọ́ máa gba àwọn ọmọ rẹ̀ láì láì kan máa fìyà jẹ bẹ́ẹ̀. Why would God allow his own Christians to be persecuted? Kí ẹ̀ṣẹ̀ ayé yìí kó lè sùn. That it is that the iniquity of this world shall be filled out. Ọlọ́run kó lè pa wọ́n rẹ́. So that God might destroy them. Nítorí pé tí ẹ̀ṣẹ̀ wọn ò bá kún báwo lọ́lọ́run máa ṣe lè jàre. Because the cause of their iniquity is not filled, how shall God be justified? Hallelujah. Praise the Lord. Ìyẹn bá bíbí sọ fún yẹn pé ìkórè ayé ti dé o. And this is why we can tell you that the harvest of the world is at hand. Ṣùgbọ́n ìwọ tó ń gbọ́ mi sẹ́. My listeners. Èwo ni wọ́n ta ló ọ̀dọ̀ ta ló fẹ́ wà o. On whose side are you going to be on? Ṣé Ọlọ́run ló fẹ́ tẹ̀lé ni Jésù ni Ọlọ́run o? Do you want to follow Jesus Christ? Jésù ni Ọlọ́run o. For Jesus is God. Ẹ̀sìn asán ò ní lè gbà ẹ́ là. No religion can save you. Má sọ pé gbogbo ẹ̀sìn ló lè gbà ẹni là ó ti o. Do not be confused into thinking that all religion can save you. Jésù sọ pé èmi ni ọ̀nà. Jesus says I am the way. Òtítọ́ àti iyì. The truth and the lie. Kò sí tó lè dé ọ̀dọ̀ bàbá. No man comment unto the Father. Bí kò ṣe helps through me. Hallelujah. Praise the Lord. Àní Jésù ní ọ̀nà For Jesus is the way. Jésù wa ń sọ pé kó wá múra dúró ṣinṣin o. Jesus says you should stand up. Torí ìgbẹ̀yìn ayé ti dé sẹ́. For the end of the world is here. Gbogbo àwọn àmì pé àwọn wọ́n ń bá àwọn ọmọlẹ́yìn Jésù jà yẹn. All of the signs of the persecution of Christians. Mọ̀ pé àmì ìgbẹ̀yìn ayé ni o. Know that it's the sign of the end. Gbogbo àmì pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbébọn gbébọn ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ lórí ayé yìí àmì ìgbẹ̀yìn ni o. The fact that you have people now armed robbers are plenteous on the earth is the sign of the end. Gbogbo àmì pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹgbẹ́ òkùnkùn ti bẹ̀rẹ̀ sí ní gbèrú lórí ayé sẹ́ ìbẹ̀rẹ̀ ayé ni o. The fact that the revival of evil societies is come back again is a sign of the end. Gbogbo àmì pé àwọn ojú àjọ ń bẹ̀rẹ̀ ní oríṣiríṣi ìgbìn ayé ni o. The revival of witchcraft is a sign of the end. Gbogbo àmì pé àwọn kan ti bẹ̀rẹ̀ ní lórí gbọ́mọgbọ́mọ ṣe ògùn owó ìgbìn ayé ni o. The revival of kidnappers for making money is a sign of the end. Gbogbo àmì pé kò tiẹ̀ sí oúnjẹ kò sí iṣẹ́ kò hàn ríṣẹ́ ṣe kò wọ́n ò lóúnjẹ jẹ ìgbìn ayé ni o. The revival of farming and economic recession is a sign end of the end. àníṣe mo fẹ́ kó mọ̀ pé ìgbọ̀nyà yìí ti dé. and this is to tell you that the end of the world is Jésù here. Jésù nígbà tí o bá ní gbogbo àwọn àmì wọ̀nyí. for Jesus says when we begin to see these signs. olùkọ́ a máa múra sílẹ̀. he said prepare yourself. ojú rẹ̀ sókè. lift up. ìgbẹ́ ìgbàlà your redemption dress. àwọn oníjésù ń àgbàlá. who are those that Jesus is coming to redeem? àwọn tí a ti rà padà nípa ìjẹ́ Jésù. it is those who have given their life to Jesus by the blood of Jesus. àwọn tí wọ́n those who have accepted Jesus as their Lord and Savior. and we are calling you to come and accept Jesus today. come and accept him as your Lord. Jésù nìkan ṣó ní for Jesus is the only Jésù way. Jésù sọ pé èmi ni ọ̀nà àti òtítọ́ he said I am the way the truth and the life. he says whoever believes in me. tí a bá bá and is baptized in my name shall be saved. whoever is not believed shall be damned. do you believe Jesus? are you preparing for his coming? I will pray for you concerning this now. now. Àwọn tí to begin to call upon Jesus now. Say Jesus. Mo gbàgbọ́ pé àwọn àmì wọ̀nyí ti wà lórí ayé lóòótọ́. I believe in these that the signs are on the earth. Mi ò fẹ́ wọ náà. I do not want to go to hell. Mo fẹ́ pẹ̀lú àwọn tí wọ́n yóò gbàlà. I want to be a part of those that shall be saved. Mo fẹ́ pẹ̀lú àwọn tí yóò wọ inú ìjọba tí tó ń bọ̀ yìí. I don't want to be a partaker of those that will enter into the kingdom of God. Ṣé kó yí ewu arákùnrin àtàwọn dìrín? Understand this, my friend. Nígbà tí gbogbo wàhálà ìwọ̀n tó bá pọ̀ já ti rẹ̀ rẹ̀ lórí ayé fẹ́. That when all of this evil shall have multiplied upon the earth. Ọlọ́run yóò wá pa gbogbo ayé yìí rẹ́ God shall destroy this world. Àwọn ẹ̀mí èṣù tó a ó gbógun jù látọ̀run náà Ọlọ́run yóò gbé wọn sínú ọ̀gbun ìgbàlẹ̀. And all of the evil spirits that are the cause of this shall be bound in hell. Jésù yóò wá tún ayé tuntun dá o. And Jesus will create a new hour. Jésù àti àwọn ọmọlẹ́yìn Kristu yóò máa ma ṣàkóso ayé yìí. Wherein Jesus and the Christians shall rule in the world. Àwọn tí ó bá jẹ́ ọmọ Kristu ọmọ àtẹ̀jẹ́ pa wọ́n Jésù yóò jí wọn dìde. Even those that have been persecuted and killed as Christians shall be raised from the dead. Àwọn ni yóò wá jogún ayé ìfẹ́. And then shall we reign and rule of the world. Nínú ìjọba tí kò ní sí wàhálà mọ́. In a kingdom where there shall be no problem. Nínú ìjọba tí kò ní sí àìsàn tí ò ní sí kúmọ́. Where there shall be no sickness or death. We are calling you our friends to come and accept Jesus today ọjọ́ náà wá ní ìpinnu ìjọba náà. the Lord wants you to be a particle of this also. ṣùgbọ́n láti tún ẹbí o. for you must be born again. ẹ̀jẹ̀ rẹ láti kúrò nù ara rẹ o. your sins must be forgiven. Jésù fẹ́ mú ẹ̀jẹ̀ náà kúrò nù ọkàn rẹ kó má lè dẹ́ṣẹ̀ mọ́ o. and Jesus wants to take, away the power of sin from your heart right now. ẹ̀jẹ̀ náà kúrò báyìí. do you want Jesus to wash you whole? we shall pray for you now. Jesus will pray for our listeners now. give them a repenting heart. And we pray in the name of Jesus. Ìjọba ti That they shall sin no more. Take away the love of sin from their heart. Àwọn We command you to be healed in Jesus' name. For sin is sickness. We heal you in Jesus' name. Amen. Write unto us. So that we might send you more messages. And begin to read the Bible. Write to evangelist Julius Adewumi. Julius Adewumi. Write to Evangelist Julius Ade Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web, our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we will see you again next time. In Jesus' name.